وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن بكي أتبقى الحمد لله atọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́wọ̀n bá nínú ìtòkè rẹ̀ èyí tí a tún máa gbé ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run ṣe wá ní àti àwọn tí a mọ̀ wí àti àwa tí à ń gbọ́ náà kí ọlọ́run kó má ṣe ní ìbàlẹ̀ ọkùnrin wa. Suratul Nahl, Quran chapter fifteen, àyà tí a ti dúró, òun ni àyà náìtì. Àyà yìí náà ni a ti máa bẹ̀rẹ̀ lẹ́yìn bi'idhnillahi ta'ala. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وعيسى ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأنتم القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí yóò kẹ́ gbogbo aláìní ọba tó ṣe pé òjò ẹ̀ tó bá ti ṣe ẹ̀yìn kan ní òkè tó bá ti jọ wọjà ẹ̀yàmà abẹ́lọ́ àtàwà àtẹ̀yí ó fi wá sínú ẹni tó kẹ̀ níjọ́ náà ọlọ́wọ́ bá ní iná wọ́ ẹ̀kúrú bí láàájúlé wọ́n ní sáàánì iná wọ́ ẹ̀kúrú bí láàájúlé wọ́n ní sáàánì wípé yìí tí wọ́n pè ní déédéé dọ́gbandọ́gba ọlọ́run ọba ó pa wá láṣẹ rẹ̀ àṣẹ ní látọ̀dọ̀ ọlọ́run pé ká ṣe déédéé ká ṣe dọ́gbandọ́gba aláàzù bíkì àgbólùmù tí wọ́n bá ní oní lẹ́nìkan ìdàkejì rẹ̀ náà ní alábòsí tọ́lọ́run bá pa wá láṣẹ déédéé ìtumọ̀ ẹ̀ náà ni wípé ká má jẹ́ alábòsí bó ṣe ṣe déédéé lọ́ra ẹ̀yà léwa lórí bilhamur pẹ̀lú kópa wá láṣẹ ìtumọ̀ ẹ̀ náà ni wípé ó kọ àbòsí ó ṣe léwọ̀ torí wípé kọ́ ìdá yìí gbogbo tọ́lọ̀ ń dájú pa wá lábẹ́ ìdàkejì nǹkan yẹn ó kọ́ fún wa. ọlọ́run ọba ní náwó ayáfúnrú bí láàbì ọlọ́run ọba ó pa ẹ̀yìn èèyàn láti ẹ̀ ń tá ń pè ní déédéé ọlọ́run ọba kò fi ẹ̀ kò fi ṣe ṣọ́ọ̀kù kò fi ṣe mọ́jẹ̀ ṣe déédéé ṣe dọ́gbandọ́gba sọ́mọdé ṣe déédéé ṣe dọ́gbandọ́gba ságbàlagbà ẹni tó jò ṣe déédéé ṣe dọ́gbandọ́gba tẹ̀sílẹ̀ ìjọjẹ́gbẹ́ ṣe déédéé kíyàwó tó ní ṣe déédéé káwọn ọmọ káwọn ọmọ náà ṣe déédéé káwọn òbí wọn mùsùlùmí ṣe déédéé ṣe dọ́gbandọ́gba tẹ̀sílẹ̀ ìjọjẹ́gbẹ́ lójú ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ dá ọlọ́wọ́ bá tó bá fẹ́ tẹ̀sán déédéé kò ní wò pé ṣe mùsùlùmí yọ àpọ̀jù mùsùlùmí. àfọwọ́ ṣe tí wọ́n ti ní ayé rẹ̀ pẹ̀lú wọn nínú àwọn ọlọ́run àwùjọ tó jáwùjọ mùsùlùmí tí wọ́n bá ń ṣe déédéé tí wọ́n ń ṣe dọ́gbandọ́gba ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ dá àwùjọ tó jẹ́ àwùjọ mùmí tí wọ́n bá ń kàpù ọlọ́wọ́n bá yóò kọ ìdíyà lọ́dọ̀ wọn látara àbòyí báwùjọ kan ti jẹ́ àwùjọ kèfèrí tí wọ́n bá ń ṣe déédéé láyé yìí ọlọ́run yóò kọ di àánú lọ́dọ̀ wọn látara déédéé làwọn àfáà ni wọ́n fi mú jáde látara ẹ̀rù pé bẹ́ẹ̀ yẹn bá ṣe àpò fẹ́ẹ̀nì kan tẹ́ni yẹn wá bẹ lọ léèyàn léyìn ìbẹ lọ tó bẹ lọ léèyàn léyìn yẹn ọlọ́run yóò bà ìtọ́ba ní kọ́lọ́run kó ṣe fún ni ọlọ́run yóò ṣe wàlọ̀ká àná kààfihàn kódà kó ṣe pẹ́ ní tó ṣe àpò sí fún yìí kèsì yìí ìwọ́sìn nìyí mòmìnì ni ọ́ akírun ni ọ́ olùsílọ́ ni ọ́ àmọ́ oṣàbòsí fẹ́ni tí ò mọ lọ́hun fẹ́ni tí kì í sin lọ́hun oṣàbòsí fún ọlọ́run bá jọ láre dá ọlọ́run ní ìwò pé kèsì rí ni èyí tó bá bẹ lọ lé ọ lórí àdúrà rẹ̀ ó dájú ọlọ́run yóò gba àdúrà rẹ̀ lé ọ lórí láti fi ká mọ̀ wípé déédéé ọlọ́wọ́n bá fẹ́ lọ́dọ̀ gbogbo wa síra wa ó sì pàṣẹ bẹ́ẹ̀ àbòsí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kẹ́ni kankan kó mọ́ta àbòsí gbẹ́ni lèjì nínú àkàdé àlùkòdì ọlọ́wọ́n bá ní ìmì àwọn òkè ó ti máa yà ẹ̀ fẹ̀jẹ̀ àìsòwò bẹ́yìnàkú mọ̀hàrọ́nà bẹ́yìnàkú mọ̀hàrọ́nà fọ́nà àtàwọn ọ̀rẹ́ èmi ọlọ́run mo ṣe àbò sí léèwọ̀ lera mi lórí mo sì ṣe àbò láàrin ara yìí ọlọ́run bọ̀ sọ wọ́n àtúntò mùsùlùmí gbogbo ẹ̀yìn ẹ̀ má ṣàkóso rẹ̀ ẹnìkan bẹ òòlà ní ọlọ́run ní ìwò pé olóòtàlẹ̀ wọn pa àkọọ́lẹ̀ fún tàbí náà ìdí nìyẹn tó fi jẹ́ pé káṣe déédéé káṣe dọ́gba dọ́gba ọkọ tí ń gbọ́ bùkátà lórí àwọn ìyàwó káwọn ìyàwó yẹn tọ́lọ̀ ń kó wọn lábẹ́ ẹ̀ bọ́ bá tàbùkù sí kan nínú wọn ọ̀ràn ní níwájú ọlọ́run mélòó mélòó lọkùnrin tó ṣe wípé èjìká rẹ̀ yóò yá níbẹ̀ yóò yí sóòkè tọ́bá jọ ya ìyáàmà kí ló ṣe kò ṣe láàrin ìyàwó méjì ọlọ́wọ́ ọmọ òfin ọ̀rọ̀ déédéé ọ̀rọ̀ dọ́gbandọ́gba òfin bá wa ṣe rí ó pàṣẹ rẹ̀ ní ó ṣe ní dandan ó ṣe ìyàlẹ́ gbogbo wa lé àwọn àwọn àdúrà mẹ́ta kan bẹ láàtọ̀ tẹ́ni tẹ́ni kan bá ṣe àdúrà nínú àwọn èèyàn mẹ́ta tá a fẹ́ sọ yìí yìí ká ìmọ̀ gbà bó ṣàdúrà ló ṣe ló gbà bó ṣe pè ló jẹ́ ló mọ̀ onítọ̀ àkọ́kọ́ ìmáàmù nàádìrì àtiwájú tó jọ nílé fífi ṣàkóso àtàrí tó máa ní ó jẹ́ kò bá àmẹ́jẹ mùsùlùmí mẹ́mù àgbèrè ẹni tó já sáájú tó jómi déédé gọ́ọ̀nà tó ń ṣe déédé tó ń ṣe dọ́gbandọ́gba bó ṣe ṣe má ìwọ́ wá nìkan ní lẹ́sẹ̀ tó bá fún ọ lépè lọ́mọ kò bá àmẹ́jẹ mùsùlùmí torí pé ìwọ́ ń sùn òun òun òun ṣe déédé ó ń ṣe dọ́gbandọ́gba tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n lè ní kìí ṣe mùsùlùmí bó wá ní aká tó jẹ́ mùsùlùmí. àgbo àgbóbá jẹ àdó àgbóbá tó bá ti sọ ìgbà kejì àṣẹ ọlọ́run yóò rọ̀ mọ́ nítorí pé ààyè tó wà ní ààyè ẹlẹgbẹ́ ni tó tún wá ń ṣe déédéé tó ń ṣe dọ́gbandọ́gba nítorí káwọn ọmọ lẹ́yìn lè jẹun òun àtúnlẹ́yìn nítorí káwọn ọmọ lẹ́yìn ó lè sùn tí wọ́n fọwọ́ orí pẹ̀lú rọ̀ owó oníṣùn kẹ́nìkan wá máa jù lẹ́sẹ̀ tó bá sọ ọlọ́dúnkà lẹ́ẹ̀sì ilẹ̀ Yorùbá àwọn èèyàn máa sọ wípé àtẹ́wà lẹ́nu àwọn bá wọn kò sáfì kankan ṣùgbọ́n bàbá bá jẹ́ oní déédéé tó bá sọ ọ̀rọ̀ kan àdúrà ló ni àbíjà kejì lọ́sọ àti ọlọ́wọ́ ọkọ lọ́jọ́ oní déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ tí àwọn kan bá fún ní wàhálà èyí tó bá sọ fọ́nà lókè nílẹ̀ ọ̀rọ̀ déédéé ìtó lágbára ni lóòrùn jẹ́ pé ámúlù ní àṣẹ ní látọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láṣẹ lẹ́nu إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي وينهى عن البعداء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون Ọlọ́run ọba pàṣẹ déédéé wàlìsíláàmù àtàlàyé fún wa wípé dáadáa gbogbo ìṣe gbogbo ọ̀rọ̀ gbogbo ìwà táàwù sísàkájẹ ẹ̀rì yìí lóòótọ́ nǹkan yẹn kì í tọ́ra yẹn lé wa lórí àmọ́ ẹ̀sìn fẹ́ ó pè wá ní díẹ̀ ìdí nìyẹn tí àfáwa alhábìsì kẹfìr wọn ní yóò kúrò sàálà ánà kúrò ìbáyà òbí àná ọlọ́run bá ń fún wa ní ìròyìn pé tẹ́ ẹ rí déédéé òun àṣẹ tó pa wá pé yorùbá ṣe ìrẹsẹ̀ lọ. wọ̀nyá ń dùnkù nílẹ̀ ní sáàn kọ̀tọ́ fún wàyà múrù ṣùgbọ́n ní sáàn ọlọ́run fẹ́ àṣẹ nǹkan yẹn sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe orin tó pọ̀ wá bẹ́ẹ̀. àwọn àfáà wọ́n kí nìyí tó fi rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo nǹkan pa wá láṣẹ bíi déédéé lápèjúwe kò sí bá a ṣe fẹ́ ṣe déédéé tó kò sí bá a ṣe fẹ́ ṣe dọ́gbandọ́gba tó yóò sì tún máa ṣẹ́kù torí pé àlàájìlù ó kọ́ ọlọ́run nìkan ni ẹlọ́run bá fi sọ́lá ìlú náà sọ̀rọ̀ ọlọ́run wà láńdẹ́sẹ̀ sí ìhùn àwọn تعدلون ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو Ọlọ́run ọba ní bó ti wùlẹ̀ kẹ́ gbìyànjú tó, pẹ̀fẹ́ ṣe déédé, ẹ̀fẹ́ ṣe dọ́gba dọ́gba láàrin àwọn obìnrin ẹ̀ẹ́lẹ́rí ṣe. Pàápàá jùlọ nípa ìfẹ́ alẹ́sọ́bìnrin bákan náà ààlẹ́ nífẹ̀ẹ́ wọn bákan náà alẹ́ pín nǹkan fún wọn nídọ́gba dọ́gba èyí gba mẹ́wàá ìkejì gba mẹ́wàá ṣùgbọ́n nínú ìfẹ́ kò lè pín ní mẹ́wàá mẹ́wàá nítorí pé ìfẹ́ ó ní í ṣe pẹ̀lú ọkàn ọkàn sì nìyí kò sí ní abẹ́ kọ̀ńtò wa ọwọ́ ọlọ́wọ́n ló wà obìnrin tí ń fi gbágbá olórí lójoojúmọ́ nígbà míì ó sì lè tún nífẹ̀ẹ́ rẹ̀ ju èyí tí ń pọ̀ lé lọ tó wà máa wò wípé á ah, tí ìbá ti fi mọ̀ fẹ́rẹ̀ tí ìbá ti mọ̀ lẹ́ẹ̀sì lè mọ̀ wípé ọlọ́run tó dá wa mọ̀ wá ọlọ́run bá ní wà láńtẹ́ sẹ́sì àrùn tààdìlú bẹ́ẹ̀ nà nípa wọ́n lẹ́ẹ̀sì lè mọ̀ تعملوا بين الكتاب ولو حرصوا wọ́n bá lè jẹ́ wípé déédé dọ́gba ń dọ́gba kágbìyànjú ní nítọ́mọ́nìyàn kọ̀ wá sí bá a ṣe fẹ́ gbìyànjú tó àwọn kan ó máa ṣẹ́kù níjẹ́ kéèyàn tọ́lọ́ sì mọ́mọ̀ wá wípé àlejò ìṣùbáyìí náà lọ lọ́lọ́run fi wá gbogbo wá síbi ẹ wá máa ṣe dáadáa dáadáa yẹn ìyẹn kì í sọ̀rọ̀ yẹn ìyẹn ó máa kọ sí àwọn ibiṣẹ́ kù sí níbi ìdọ́ra yẹn déédéé dáadáa yẹn òun ni ó máa kọ̀m̀pìlẹ́ǹtì ẹ̀ yóò máa kọ̀rẹ́tì ẹ̀. wọ́n ní al-adlu déédé dọ́gbandọ́gba yẹn ọ̀ràn yẹn ni wàlìsàn ànàbì alìsàn òun jẹ́ mùsàhábù asàlàyé fún wa lánàá ìyá ìyàwó rẹ̀ ọwọ́ àti òun padà lọ ìyàwó rẹ̀ wá gbọ́n pé ẹ̀yìn sanwó ọmọ mọ́ni oníṣẹ́ ìdẹ́gbẹ́ ìjọba ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmọ́ kò sanwó ọkọ̀ mọ́nìyàn ìsáàmì òní àwọn èyí tó jẹ́ gẹ́gẹ́lẹ́ olórí títà ká ní ìyá ìyàwó rẹ ní ìgbẹ́ tó yẹ kó ṣe tó ṣe ìsáàmì tó wá ṣe tó sanwó ọkọ rẹ. ó tún fún lówó nǹkan lọ́nà ó lè gbàgbé ibi tó kù sí yẹn nínú ẹ̀mí ẹ̀ ìtì ìsáàmì máa tó jẹ́ déédéé tó yẹ ká ṣe fún ìyàwó ẹni lágbára láti ṣe ṣùgbọ́n wọn dáadáa ní ìgbẹ tó ń ṣe tó bá ti wá ń wo dáadáa àbúrúkú ìyẹn fún ọ bọ́lọ̀ wọn bá ti gbé méjèèjì kalẹ̀ nìyẹn aláàbílù wájú àìsàn nájíbù kí ló wá dé tó fi jẹ́ pé ọlọ́run àlákọ méjèèjì papọ̀ pẹ̀lú amúrù ọlọ́wọ́ bọ̀ sọ pé inna Allaha ya'muru bil 'adli wa yandubu ila al-ihsan ó ní inna Allaha ya'murukum bil 'adli wal ihsan ìyẹn túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn afọ́nímọ̀ òṣò ìlẹ́fẹ́fẹ́ in tó jẹ́ wájìbù amúrù ni mọ̀ndúùbù amúrù ló náà àmọ́ nìkan aláṣẹ̀bí ìlẹ̀ ìdáàmù ìkejì lá aláṣẹ́bílẹ̀ ìzáàmù wà láàkín ti lá ọmọ àmúrò àrímújáde ń bẹ̀rẹ̀ àmáwọn onímọ̀ ẹgbẹ̀ bíl oníṣàwọn tó fi wò pàápàá jùlọ láàyè wọn ni inna Allaha ya'muru bil adli wal ihsan inna Allaha ya'muru wọ́n ni wa innama allaqa amrahuma bima jaliha níṣẹ́ ni ọlọ́run ọba ó so in tó jọ ọ̀nà yẹn ó so mọ́ tó jẹ́ mú tààbù ó so méjèèjì papọ̀ déédé ọ̀nà yẹn ó pàṣẹ ó ń bí orin tó nínú ìfẹ́ ọlọ́run tí wàá sì rí ọlọ́run ò ní rí nǹkan kan tí ó ṣe wá láǹfààní ọlọ́run ò ní ká ṣe kódà kó má jọ mọ́ra rẹ̀ wọ́n wá ní nítorí wípé ilẹ̀ animal farm kọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá wò dáadáa gbogbo àwọn nǹkan tó jọ ọ̀nà yẹn tí wọ́n ní ká máa ṣe làbúdà ni àyà ọ̀ àbí yìí tẹ̀fọ̀rì àti ètò kùdìẹ̀kùdìẹ̀ kò lè má sí bẹ́ẹ̀ kò sí bá a fi pàfẹ́ tiẹ̀ tó o àwọn nǹkan tó jọ̀ràn yìí síbẹ̀síbẹ̀ náà yóò tún máa ní ààyè díẹ̀ bó ti yẹ ká bójú tó. fọyẹ̀sùrọ̀ òmìnàjù ibi tó bá wá kù sí yẹn àwọn súnà àwọn ìdí ètò ọ̀rọ̀ bá tún ṣe yẹn ni ó máa di ìbẹ̀rẹ̀. kálá yìí ó lè yé wa dáadáa irun àsùbá láka méjì ọ̀ràn yìí irun àyílà yóò láka mélòó láka mẹ́rin ọ̀ràn yìí tàbá wá ṣe ìlúta àwà fún ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àlèyàn méjì kàtókẹ̀ àti èèyàn méjì àti èèyàn mẹ́rin gan lẹ́yìn sọ̀látò lè máa zòrò káàkà mẹ́ta lójọ́ rẹ̀ tàbá sí mẹ́ta gan àyìnà fìlà rọ́ọ̀tì méjì lẹ́yìn kí ni iṣẹ́ méjì sọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ yẹn mọ́gírìbì mẹ́ta káàkà mẹ́ta ìlọ̀rọ̀ yẹn àmọ́ kò ní bá a ṣe fẹ́ pàfẹ́ ti ọ̀ràn yẹn rákà mẹ́ta tí ó pé dáàyè ní 100% ọlọ́run wá sàánú àpétọ̀ bọ́ ọba fẹ́ o ó tún lè yan náfìlà méjì kẹwàá náfìlà méjì yẹn owó mọ ṣàtúnṣe kùdìẹ̀kùdìẹ tó wà níbi ọ̀ràn yẹn àwọn tí wọ́n wá fojú rí ìrìn náfìlà lẹ́yìn ìrún wọn ní tó pọ̀ sí wọn ẹ̀rọ lórí sàlámàlẹ́kùn ọbẹ̀ náà kò sí wàhálà ó ti kírun lóòótọ́ àmọ́ àwọn ọ̀rọ̀ wá sí ìbò oníṣẹ́ tí wọ́n ń ṣe láti lè máa ṣàtúnṣe ìjẹkújẹ tó lè wáyé níbi àwọn kan tó dọ̀rọ̀ yẹn á fi irun àti ṣàkóso rẹ̀ jàká ọ̀rọ̀ ẹ̀yẹn ni pẹ́sọ́ bá ló lọ kò sí bó o ti fẹ́ pàfẹ́ sí yọ jàká rẹ tó yóò sì tún níbi tó kù sí tó bá wá ń sọ́dá pọ̀ ìtọrẹ àánú òun èyí tọ̀ra òun jí ibi tó kù. bákan hajj kò sí bí ṣe pàfẹ́tì hajj rẹ tó ó sì ibi tó kù. ọ̀kan náà ọmọ ìyá wa kan ó ah! hajj tó kọ́kọ́ ṣe àìmọ̀kan ló fi dé. àwọn owó ìmọ̀ yìí òun yóò dáadáa òun kàn sáà rí pé gbogbo àwọn èèyàn tó ń ṣe náà ló ń bá wọn ṣe láyé ìgbà tó wá parí àjẹ ló wá tẹ̀mọ́ áá ah! mo ò sí tó kò ní lọ ṣe pé tó kó bá wa lò wá sọ fọ́nà pé ọlọ́run dákun bá mi káńsù yẹn níwájú rẹ̀ tó bá wá fún mi lówó àwa tún ní ìṣe kó tẹ̀ bá mi rájí ta tuntun ní ìyẹn nùlá ta ló fi lọ lóko fún àjèjì tó dára nígbà ọjọ́ nígbà tó bá ní kó káńsù yẹn tó rí àjì yìí tó mo ní àǹfààní umra ni tó bá ti lọ umra umra ọkọ̀ rẹ̀ àwọn kan yìí àbó ojú lọ sí àjì yìí àjì yìí tó ṣe náà fílà nìyẹn náà fílà yẹn lọkọ̀ rẹ̀ ti tàkọ́kọ́ tó jọ́ nìyẹn ṣe ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ọlọ́run tí ọ̀nà wa pọ̀ ẹ̀yẹ́ máa wo àpójúwe ilé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn institutions tó o bá ti dánwò tó o ṣe dáadáa wọ́n ó tún ṣe make-up exam torí pé ẹlòmíì mọ̀ ọ́ ṣùgbọ́n o jọra ìdánwò ojú ọ̀fẹ́ wọ́n tún lọ́dà ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ẹ̀lì ẹja fún láwùjá rẹ̀ tó ara yín yóò balẹ̀ báyà kankan ló jẹlẹ̀ ẹ wá ṣe. nígbà ọba wa tuntun ṣe ó ṣe kára rẹ̀ ti balẹ̀ dáadáa kò lè rí ọ̀rẹ́ ìtàkọ́kọ́ bẹ́ẹ̀ ni àánú ọlọ́run ọba ṣe pọ̀ lórí wa àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn lé wa lórí ọ̀ràn yẹn ó tún fún wa lọ́pọ̀ tí àwọn ọ̀nà fi pé àyè mọ̀ yẹn tí ò ga dáadáa máa fi náà masu ci ó làkúndú èrò tá a mú alẹ́ ááyà yìí àwọn àfáà wa máa ń lò láti fi ṣàlàyé ipò tá a sọ wọn ni iná lọ á gba ìmúrò fún bẹ̀rẹ̀ àti ọlọ́run pa yín láti déédéé ṣé ẹ rí déédéé òun ọ̀nà yẹn bó ìyàwó mẹ́ta ìyàwó méjì bóòwò ló ní fẹ́ ṣègbéǹde lónìí ọfẹ́ lọ sí yàrá ilé ọ̀wọ́lé síbẹ̀ láago mẹ́ta yàrá ẹnì kejì ọfẹ́ lọ sí ẹjọ́ kejì mẹ́wàá àbọ̀ ló tó wọlé ó ti fi ṣe ó kírun ìtàn bíá mú bọ̀ ọ̀yàn jù yẹn náà ìgbà tó fi dọ̀dọ̀ ṣe ẹ̀ ó ti di aago mẹ́wàá fún ó wá sọ fún ọ pé lánàá tẹ́ ẹ lọ ọ̀dọ̀ lámà mo wo aago ẹwọ́ bẹ̀rẹ̀ déédé náì déédé ìgbóhùn ẹ̀jẹ̀ yìí ìwọ òsùn ní ìgbóhùn ẹ̀jẹ̀ yìí ìjọ tó wá pàtó lẹ̀ wá ní aago mẹ́wàá ààbọ̀ bó ṣe wá ń sọ yẹn ọwọ́ asáré sí báàgì tàbí ògbé lọ́wọ́ pé tàwa mà tí mo ti ẹ̀bọ̀ rà bọ̀ ò ní nínú pípẹ́ ìtàn owó kan ni mo fẹ́ gbà bọ́lọ̀ ń ṣe ní kówó yẹn ọyọ máa pé ọ̀ ń sọ pé tàwa mà ń sọ láàárọ̀ wọn ni ìgbòkàn ìsáàmù yẹn yọ gbàgbé pípẹ́ dé o. Inna Allah ya'murukum bil 'adl. Inna Allah ya'muru bil Ọlọ́run ọba ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú Al-Qur'an. Ìgbà míì máa ń bẹ èèyàn lè fi ah, ìlú gbá déédé lẹ́nìkan yà sí dáadáa kó wù jì. Kìkìní yẹn kúrò lẹ́nu gbogbo bó ti wá jẹ́tọ̀ rẹ̀ padà fún ojú rí pé ah, inú yẹn dùn tún wá ṣe dáadáa sí kó bàa lè tán lẹ́mìí ẹ̀ ló fi jẹ́ pé déédéé dọ́gba dọ́gba ọ̀ràn yẹn nìyẹn ìsáàn ìyẹn sọ̀ràn yẹn àmọ́ ibi tí èèyàn bá ti kù sí níbi tó jọ̀ràn yẹn dáadáa a máa di dáadáa ó máa ń di bẹ́ẹ̀ ní jáyà tó ń sọ fún wa nìyẹn. Inna Allaha ya'muru bil-'adli wal-ihsan wa ita'i dhil-qurba wa yanha 'anil-fahsha'i wal-munkari wal a ti tú àyà yìí lánàá ṣùgbọ́n àwọn àlàyé kan bẹ ta tún bẹ tan ìmọ́lẹ̀ sí lójú ká tún padà síbẹ̀ oníkàlùkù wa ẹjọ́ ká máa lo píríncípù yóò wúlò fún wa òun èkù kónú mọ́mọ́ náà pé yẹn bá kàrídà ìyẹn náà máa mà tí ìbá ti gbọ̀ tí ó ẹlòmí ẹni rẹ ti gbọ̀ tí tó bá ń kàrídà yóò máa ní kíló burú bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yóò tètè mọ̀ lójú ẹsẹ̀ èèyàn lè lọ gbọ́ àti kan kéèyàn ó sì gbọ́n pé ah n tẹ́sí ń sọ yìí o ṣé lànà nítorí pé ní rẹ̀ mọ́ ló fi fi wípé kò dá bó bá ti wá ṣe àìdá àbó ṣe àìṣe ètò níbi tó ti yẹ kó ṣe sí pé fi dáadáa fi tún ṣe ẹ tí gbogbo wa ká lọ dìyẹn mú ẹ ká máa fi dáadáa ká fi máa tún àìdá wa ṣe níbi tó bá yẹ ká ṣe sí pé tá a ṣe àdínkù wá máa ṣe dáadáa láti lè fi mú àdínkù yẹn láti mú kúrò àbí láti lè padà tọ́ di pípé wa ìta ìdílùkùrù bá ọlọ́run bá ní ẹ̀mọ̀ náwọ́ fáwọn ẹbí yín ẹbí nídìílé ìyá ẹbí nídìílé bàbá àwọn tí wọ́n jọ bí wa àwọn ọba kan wá àwọn ọmọ táwọn yẹn náà bí ẹ ṣe dáadáa sí wọn kí wá sówó nìkan ni dáadáa dáadáa títokun ẹbí ó ń bẹ níbi ìrìn ẹsẹ̀ dáadáa títokun ẹbí ó ń bẹ níbi ká máa béèrè ara wa dáadáa níbi síso okùn ẹbí ó ń bẹ níbi ká pera wa láyé fóònù ẹlòmí ń bẹ ní gbogbo olóṣù mújọ́ kan lọ́sẹ̀ yóò sì ra káàdì ó lè jó five hundred naira gbogbo àwọn ẹbí yóò ní ah, mo jẹ́rìí rẹ̀ mo ti mà ó pè kì í ṣe fowó kan ló gbé wọn gbogbo tó fi pé ẹni yẹn bóyá ló tó hundred naira kò tiẹ̀ tó bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó ń ṣe yẹn ó ju wá mílíọ̀n lọ nígbà míì ah, kò lè má pé yàn kò lè má béèrè yàn gbogbo àwọn nǹkan yẹn tó bá ti wá fàmíyàn sọ lọ́run ṣe ló sì máa jẹ́ ládàá. ẹlòmíì tí ẹ lágbára débi pé òbí tó fi odidi bí ọdún kan lẹ̀ kò béèrè wọn àwọn dájú náà mọ̀kì lè bí i ẹ̀bọ́n sùn ọ̀tá bí i ọ̀tá sùn ọ̀wọ́lé sùn ó yẹ béèrè àwọn tí wọ́n bí wa bá àti ẹ̀ láǹfààní àti lọ máa bẹ̀ wọ́n wo gbogbo ìgbà bó ṣe fóònù ká pè wọ́n ká kí wọ́n báwo ni ṣe ti yí ṣé kò sí problem gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ èèyàn fi jọmọlúwàbí iṣẹ́ èèyàn fi jẹ́ ní ire níwájú ọlọ́run téèyàn bá ti dà níyan ìsìn lọ́run lélẹ̀ mò ń ṣe eléyìí nítorí bọ́lọ̀ pa wá láṣẹ wa ìta ilẹ̀ lọ́pọ̀ òbá. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي Ọlọ́run ọba bó ti pa wá láṣẹ, ó tún kọ̀ fún wa ánìfàṣà gbogbo ìbàjẹ́ àwọn tọ́lọ̀wọ̀n ọba ṣe léèwọ̀ bẹ̀rẹ̀ láti inú ìsìnná gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ó kọ́ fún wa ó ṣe léwọ̀ ó ní ká jìnà sí àti àwọn nǹkan míì ń bẹ kìí ṣe pé nǹkan yẹn gangan ló jẹ́ èèwọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn wọ́n jẹ́ ìrìn iṣẹ́ tó lè gbé ni wọ bí tọ́lọ̀wọ́n bá ṣe léèwọ̀ nǹkan míì ń bẹ kìí ṣe èèwọ̀ ṣùgbọ́n ìrìn iṣẹ́ ni láti fani lọ síbi tọ́lọ́ ń ṣe léèwọ̀ àwọn àfọwà gbẹ̀dájọ́ ìwọ̀ ló náà gbogbo àwọn nǹkan tó bá rí pé gbogbo wa tó bá ti ń ṣe nǹkan yẹn bí máa fi ọ gbé ọkọ lòmìn ọlọ́rin irú nǹkan yẹn náà bó o ti sá fún ẹ̀ṣẹ̀ yẹn sá fún gbogbo nǹkan náà gbogbo tí ayé bá gbọ́ nípa rẹ táyé máa sọ wípé kò pọn ọ lè dènà sí ibi tó jókòó sí táwọn èèyàn máa sọ wípé àyè yóò pọn ilé kọ̀yẹ kí wọ́n yọ ń bẹ̀ òde tó lọ táwọn èèyàn máa ń tẹ́wọ́ sí ọ pé irú yín kọ́lọ̀ yẹn kẹ wá síbí gbogbo àwọn nǹkan yẹn bí náà lè mú kárọ̀tì bẹ́ẹ̀ ò bá lè dá ààyè lọ́pọ̀ òun lè máa gẹ́gẹ́ bí mùsùlùmí irú onítọ̀ afọ́nú ni gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbúdọ̀ máa tó pọ̀ ọlé ààyè tó pọ̀ ọlé tó yẹ kí wọ́n ti bá mùsùlùmí òde tó pọ́n mùsùlùmí lé wọ́n wá ní àwọn ọmọ kan ń ṣe kánífà wọ́n mú ojú ìwọ ni wọ́n wá kò gẹ́gẹ́ bí sáàmà nìgbò lóòótọ́ ìlú ojú wọ́n wá kò wá dòde wọ́n wá ní àlájì àti ọ̀pẹ́ yorùbá wa jó ṣùgbọ́n ẹ̀dọ́ lẹ́yìn kẹ́ẹ̀tọ́ máa lọ wọ́n náà wá gba láì ọ̀wá ní ọ̀bí ààrùn ọ̀fà ẹ̀ńtọ́ bá rí ọ̀bẹ̀ ẹ̀dá lọ wá sí nínú dájú mu táwọn mo táwọn ọmọ tí dúró gbogbo àwọn nǹkan yẹn mú kàrí ọlọ́wọ́n bá níbi mo ṣe kọ ìdìná gbogbo tí ó lè yí ìdìdí sí náà mo ti sọ pé sí Ìfọwọ́ lágbà ọmọ làkejì lójú náà ni àlùbáwí àtàkọ́ wúlù alẹ́lọ́gbẹ̀ẹ́, alẹ́rọ̀dùwárì, alẹ́nàà, wàgbónù, náà ń pè ní àlùbáwí ọlọ́run bá ní gbogbo ẹ̀ ní mo ti kàn fún yín mo tó léèwọ̀ fún yín ẹ jìnnà sí i. ọlọ́run bá ní mò ń ṣe wá sí fún yín yàídùkùn ayéyà àmúrù kan bọ́lọ́bá ló ń ṣe wá sí kò dàbí wá sí tiwa òun ti sọ tiwa òun pa wá láti ẹnìyẹn ní tó fẹ́ ní ẹlòmíín in tó ń fẹ́ ìyẹn làṣẹ in tó ń ọ̀fẹ́ ìyẹn lòfin ìyẹn ló papọ̀ lábẹ́ ẹ̀yà ìdókòwò kẹ́ẹ̀bà lè máa rántí ọlọ ní gbogbo àìsẹ́ bá wà wípé ah, ọlọ́run tó wọ̀ fẹ́ ẹ̀yà ìrìnà ọlọ́run tó wọ̀ fẹ́ ẹ̀yà máa ṣe tí bá tí wọ́n wá sínú ọpọlọ yìí yẹn ìyẹn ló ń júwe yìí لَمْ تُنْتَ اللَّهِ إِذَا عَهَدْتُمْ وَلَا تَنْقُونَ إِمَنَ بَعْشَ تَوْكِيهِمَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَبِيلًا إِنَّ اللَّهَ يَعْلَكُمَا تَفْعَلُونَ Kọ̀tádà inú àwọn àgbà apá onímọ̀ tẹ̀sí inú àwọn tàbíìn ọlọ́nkọba ayọ́ sí wọn lórí àyà inna Allaha ya'muru ìgbà tí ọ̀rọ̀ àpọ̀ Abdullahi ọmọ Mas'ud ta sọ wípé àyà yìí inna ajma ayatin fil Qur'an fi surati ọ̀pọ̀lọpọ̀ ní alukur'an onídàkà ó sọ láti ó sọ láti rẹ̀ bẹ́ẹ̀ bá di méjèèjì ní èyí ó gbogbo ìsáyé ọmọdé àti ilẹ̀ ayé èyí ó sì mórí bọ́ níbi èdè rẹ̀ torí pé ò ní rìn létí èdè rẹ̀ ní ìṣòwò ti pa ọ́ tọ́ba lè lo ayà àwọn akọ̀tàdà wọ́n ní tá a bá wọ ayà yìí dáadáa a rí pé lẹ́yìn kan ní ìlú kúlùkì hasanin كان أهل الجاهلية يعملون به ويستحسنونه إلا أمر الله به wọ́n ní kẹ́rí gbogbo nǹkan tó bá ń bẹ nínú àṣà wa tá a bá bá ń lẹ̀ tó bá ti lè jẹ́ pé nǹkan dáadáa ni tó ní ìwé ẹni gẹ́gẹ́ bí ọmọ ìlú àti ẹlọmọ pé náà náà bẹ̀rẹ̀ sí ẹ bá sọ pé ìṣèlú bá kàlẹ́ báyìí rárá ẹlọmọ wípé ìsìlámù ní ìṣ ló fi jẹ́ pé nínú àṣejù àtàṣe ètò tó kó bá wa lásìkò dáwà yìí a gbúdọ̀ máa ṣàlàyé ẹ̀ kọ́rọ̀ wa kó mọ́ wàá dàbí àáyá tí ń tọ́jú ọmọ rẹ̀ padà fọ́ ọmọ lójú náà yìí níbi máa lójú a bá ẹ̀sìn tó ti súnà lé àdìsúnà àwọn àdìsúnà mú gbogbo ní ilé àṣà àwọn ọmọ wa ni tó yẹ ká ṣe èyí tó bá dáa nínú àṣà gẹ́gẹ́ bí Yorùbá súnà pàtó èyí tí ti ẹ máa wò ó nípìnlẹ̀ gbogbo àwọn ọmọ nígbà kan rírè sí àwọn tí wọ́n bí wa tí wọ́n fi lè wá níwọ̀n èyí tó yé wọn nínú ẹ̀sìn àti nǹkan sí àṣà tó júwe gẹ́gẹ́ bí báyìí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ẹ̀sì máa rí béèyàn ṣe ń pọ́n bàbá èèyàn lé ẹni tí ì ṣe bàbá èèyàn tó bá ti jẹ́ ọ̀rẹ́ bàbá èèyàn èèyàn mọ̀ bá lò nípò bàbá tó bí kódà wọ́n bá dé ní pé ó sì mọ́ ní báà ní ilé kan ìmọ̀ bẹ́ẹ̀ wà náà kájú wà ó ti sọ pé bàbá Abdulaziz ọ̀rẹ́ bàbá rẹ̀ ó sọ pé báà mi abdullahi ó fi ipò bàbá rẹ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ sì ni láyé nísìnyí pé ọ̀rẹ́ bàbá rẹ̀ dáadáa abdullahi láti ní pé abdullahi fi gan ó jù lọ ajá wípé yóò bá bí abdullahi ó kọ́ lópin ọ̀rẹ́ bàbá rẹ̀ èyí ń bẹ́ẹ̀ lẹ́wọ̀n. nípa àwọn ọmọ táàrin rí ìlú ẹ̀jẹ̀ tí nǹkan lọ yé wa dà ọlọ́run tó dá wa sí ààyè kọ̀ọ̀kan tó dá wa sí ìlú kọ̀ọ̀kan tó dá wa sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó dá wa sí ó mọ̀ pé àṣà wa ó yàtọ̀ ọlọ́mọ torí pé tó sí káṣà wa ó yàtọ̀ geographical location wa ó yàtọ̀ síra wa climate ó yàtọ̀ síra wa topography ibi ń gbé lórílẹ̀ nílẹ̀ ẹgbẹ́ ó yàtọ̀ síra wa àwọn nǹkan yìí náà ló ń sáàmì kọ́tọ̀ wa ó wa ó sáàmì wa ó sáàmì oúnjẹ tá a máa ń yóò tí ó yíyà síra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá gbé odidi ẹ̀sìn kalẹ̀ ó wá tú wàhálẹ̀ lórí àṣà tẹ́ ẹ bá wà gbogbo àwọn àṣà náà yóò lọ máa forí sọ ìpìlẹ̀ nínú ẹ̀sìn ẹ máa orí yorùbá iṣẹ́ máa ń pàlejò lé bí àlejò kan bá dé ọlọ́run bá ti dára gbogbo àwọn ìyá wa wọn ò ní í kò sí gáàsì kò sí kò sí stóòfù pẹ̀lú ògbó ọlọ́run yóò wá yà ní lẹ́nu pé àlejò tó wá bàbá wa yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá iyán yóò dilẹ̀ lálejò ọjọ́ gáàsì ilẹ̀ láti táwa wáyé máikrówéèfù bẹ̀ láti táwa wáyé kí ló tún bẹ̀ ó fún ó tó bẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run àlejò ó tó kò fún orí wákàtí méjì ẹ má fi mú oúnjẹ òní iná lọ ọkọ̀ àgbà gáàsì màlá ń lò ó dà kí ká wá para wa ni ẹ̀dá àdúgbò àfihàn àlejò ọkọ̀ ìgbẹ́ ẹ̀jọ́ mo fẹ́ sáré wo ẹ̀yìn kan ní ìta gbàtẹ́ ìbára lè lò pàkọ́ rẹ̀ lẹ́mọ̀ òun lè kúkà ó ti lọ fi nára kí ló dé kìí ti tẹ̀jú ọmọbìnrin rẹ̀ náà àfikọ́ wọn mẹ́lì àfikọ́ afẹ́ máa gbẹ́gbẹ́ ti ayé ní òyìnbó àìsí ìdèbò ọlọ́sí nínú èbó lẹ̀ kò dáwà sílẹ̀ gbogbo orí ẹni tí bá ń rí ọmọ èyí tí ò bá da nínú àṣà wa yẹn ni ká yọ kúrò èyí tó bá ń yúwèé wa bí ọmọ lọ́àbí ẹjá fi lè àwọn ọmọ wa ẹ jẹ́ ká fi àwọn ọmọ wa èèyàn ká sí ma wọ́n wá ń bi ẹnìkan léèrè wípé tó o ti pé o ti kí ẹ̀gbọ́n ẹni ló bímọ ó ní sọ̀rọ̀ ló bímọ òun ti pé ẹni ló bímọ ẹ̀gbọ́n rẹ̀ ń kò jẹ́ ìrẹ́pọ̀ pé nítorí òun náà á bímọ ẹ̀jẹ̀ òun mọ̀ ìròyìn èkó ṣùgbọ́n nínú èdè nínú ti Yorùbá tó bá fi ẹni tó sì mọ ó tún pè ní ẹ̀ka ẹ̀yà àmọ́ kó rírẹ̀ sí ó tún tó bàbẹ́ àpò oríire wa gbọ́ pé láàmú ní bímọ o ọlọ́wọ́ bá wọn pọ̀ o ọlọ́wọ́ bá bẹ ìyá fi sọ pé ìyá yìí èèyàn mẹ̀tọ́ ní Yorùbá iṣẹ́ tí mi ò lè tako Islam torí pé ìdíje sí ìyàn lọ sí ìdíje láti rọ́ọ̀hìn ti sòkun ẹbí bọ̀ ẹni ẹ wá ń béèrè pé wọ́n ṣì láì call them again ṣébí mo ti kí ẹni tó ní ìmọ̀ kálá òun sọ̀rọ̀ bí òyìnbó àwọn òyìnbó náà máa ti láì òyìnbó máa ti láì àwa ń rí àwọn ọmọ wa bí òyìnbó bẹ́ẹ̀ sì ni àìsè ìbò gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíyèsí bẹ́ẹ̀ lójú bá ń bàgbàlagbà sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yẹn láàmọ́ jẹ gbásí ní kékeré ọ̀tọ̀ ní bá àti máa dúró níwájú àgbàlagbà ọ̀tọ̀ ní tó bá fẹ́ sọ̀rọ̀ nínú àkàkà tó ń bẹ ní táǹkì ẹ máa gbé ètò ọ̀pọ̀lọpọ̀ ojú ẹ máa gbé ètò lára ọmọ tọ́mọ bí ìbá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yóò kò sí bí ẹ̀mẹ́rin tí kò sí ní ìmọ̀ kọ́dọ̀ ń bẹ lágbàlagbà mi ó ń bẹ lára ìyàwó mi kò sí kí ni ọbẹ̀ sọ fún kò ní ìlú pípò tí ó ti ní túmọ̀ lápẹjúwe ọkọ̀ ń bè lọ́ọ̀yàwó ìgbà bóò ní tó ń dẹ̀yìn òní ìdíná ni mo fẹ́ báyìí àárẹ̀ ìjẹ̀ náà kí ni òní tó ọkọ̀ mo ní pọ́ṣọ̀n ó ní túmọ̀ bẹ́ẹ̀ bá ń bá pàlagbà á sọ̀rọ̀ ó ní bá a ṣe é ṣe ojú bàbá ń bá gbalagbà sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀kọ́ wa ni gbogbo ẹ̀ náà kọ́lọ́ yẹ ká sọnù àwọn afẹ́ máa ṣe bí òyìnbó afẹ́ máa ṣe bí lárúbáwá ọlọ́run rí ọkọ̀ tó dá oúnjẹ kódà haúsá ní àṣà tó ṣe wípé lọ́dọ̀ ti tó ṣe ń fa wọn ò rí ká ìdá ó ọmọ awúká ní ó lè tó bàbá rẹ̀ báláwùú bàbá ẹ̀ ní láwùú báláwùú bàbá ẹ̀ ní áwùú bàtọ̀ sípè báláwùú yẹ ọmọ yóò bó tó bẹ́ẹ̀ fún dáńkọ̀ bàbá ẹ̀ tó bẹ́ẹ̀ fún dáńkọ̀ bàbá ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí bí eré bí eré bí eré ó sì ń lọ díẹ̀ díẹ̀ ọlọ́run wá mú wa àlejò ìwò ma jẹ́ Yorùbá ṣùgbọ́n nínú ọpọlọ ọpọlọ òyìnbó ni tó bá wá ń dáwùjọ yáàyì ìwà rẹ̀ ò ní bá sí gbogbo èèyàn mú bó o bá wọlé ọkọ ma sọ pé gbogbo àwọn ẹbí ọkọ fẹ́ràn rẹ̀ kó bá ti sọ ọjọ́ ọkọ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká wa èyí tí ò bá da nínú àṣà wa láàyọ kúrò ìyẹn ni àfọ́ àwa kọ̀tàádà ni wọ́n ń sọ níbi pé lẹ́yìn ìdàmì kúlùkì hasan pé kò sí ìwà kan tó jẹ́ wà dáadáa ṣíṣe wà lè káàná amúlùjà èyí yẹ ti àmọ̀lú nìyí tó ṣe pé káàná tí ò tó dé àwọn lárúbáwá máa lù wà dáadáa yẹn wàyà tàbí náà tí wọ́n tẹ̀ rí ìwà yẹn ní ìwọ ọmọ inú àti lára ẹni kẹ́ni tó bá ti lù nígbà jàìríyà ìgbà tí ìsìláàmù lé ìlà amọ̀rọ̀ lọ ọlọ́run ló ń pa wá láti ẹ̀yìn náà wà yẹn ẹ má tó bá wọn jàìríyà mọ́ bákan náà wà lẹ́yìn sọ nínú kúlùkù ìtẹ̀yìn kò dẹ̀ sí ìwà kankan tó jẹ́ ìwà abú kánú yàtà àyàrú na ùbẹ̀ ìnáwó nígbà tí ìsáàmù tó dé gan àwọn ìwà kan bẹ tó ṣe pé láàrin ara wọn tẹ́nìkan bá wù síra wọn wọ́n kojú aláìlẹ́kọ̀ọ́ wó ní nígbà nàìjíríà ní kété tí ìsáàmù náà tún dé ìlànà àwọ̀wọ̀ ayìwú wàkọ́dà mẹ́rin níṣẹ́ ni ìsáàmù náà kàpò ìwà náà pé ẹ̀yìn ìsìnlẹ̀ ìjọba wù wá gbogbo ìwà tí ó mọ ìjúwe ẹ̀ láwùjọ gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò ní wọ ọmọ ìlú àti ìsàgbà tí sáà náà lé ìsàmù ẹ̀mọ́ wúrú wà ní náà. wà ìnàmà náà àyíkàfà sísèlè àkùláàdì wà mọ̀dáyà tẹ́ ẹ bá wo ìsàn gbogbo ìwà tó lè máa júwe èèyàn bí ẹni tí ò ní ládàbí ẹni tó wá láti inú gbó ìsàmù náà fún amadu kama wúrú wà. tó o bá wá mọ ẹ̀rí kankan ẹnu wípé láwùjọ tó bára rẹ̀ ìwà yìí ojú ìwà tí ò dáná tí wọ́n wò ó wá rí pé nǹkan yẹn kìí ṣe fọ́lọ̀ náà ní oyé ìwọ náà fi pàtẹ́lẹ̀ níbàmú sí àwùjọ tó bá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó bẹ nínú súnà náà ti sọ̀rọ̀ wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ nínú nǹkan tá a bá ń lẹ̀ ẹlòmíì lọ ṣe wà ní mọ́ṣáláṣí ọ̀rẹ́ náà fi lè jáde lẹ́sìn ìtọ́lọ ọkọ yẹn

ọ̀rọ̀ yẹn tó ti lẹ́nu ẹ̀ náà òun jòrò pé òun tún kùrà ní ọ̀nà tí tó tí ó máa sọ̀rọ̀ báyìí kò lẹ́kọ̀ọ́ bá a ti máa bẹ́ẹ̀ bó lè sọ ní yóò bá kí ń sọ yẹn English ló ń sọ ó kàn ń gbé jáde ní Yorùbá ni ṣùgbọ́n gbogbo èdè pátá ló ẹ̀ máa gbòòrò kọ́tọ̀ èdè nínú èdè lọ́sọ̀rọ̀ pé téèyàn bá kojú bọ ìmọ̀ nípa èdè bẹ́ẹ̀ ní kìrìkìrì máa gbogbo èdè láyé yìí kọ́tọ̀ èdè yẹn ló wà kọ́tọ̀ àwọn tí ń sọ èdè yẹn ló wà bẹ́ẹ̀. ẹ máa wo ní yorùbá gbólóhùn tá a máa ń lò fẹ́ni tó jù wá lọ fẹ́ni tó kéré sí wa fẹ́ni tá a jọ jẹ́gbẹ́ ó yàtọ̀. ẹni tá a jù lọ wọ́n ń pè ọ́ ọ́ òní abẹ́kù ẹni tó jù wá lọ kí látọ̀ ẹ́ wọ́n ń pè ṣùgbọ́n nìkan ẹni tó pọ̀ tàbí pè mọ́ a ní wọ́n ń pè ẹnìkan tó jù wá lọ a sọ pé wọ́n ń pè mo wá máa ń tẹ́ ìmọ̀ ẹ wá máa wo ọmọ kéékèèké tó bá ti ń bọ̀ tó bá fẹ́ bẹ́gbẹ́ wọn sọ̀rọ̀ fún ìwọ̀n ń pè ọ́ tí fúnmù rẹ̀ bá ní kọ́ gbogbo ọ̀la ah, fúnmù ń pè é ta ló kọ́ ọmọ èdè ìtórí bẹ́ẹ̀ tẹ́ ń sọ yìí olóòrùn ní ìjẹ́ bẹ́ẹ̀ ká lọ́mọ yẹn fẹ́ẹ́ ní kó ìpé ìfúnlẹ̀ sọ ní yìí náà yìí you my father is calling me. my mom is dad my mom is calling you you you náà yìí kọ́tọ̀ wọn báyìí wọn yóò jáde nínú ló fi jẹ́ wípé gbogbo ẹ̀yìn tó bá ti pé èbó nìkan lọ́mọ ní máa sọ ní ilé yóò pa ọmọ ni ò lè ní adá rárá gbogbo ẹ̀kọ́ lọ ìyá lè gbọ́ ìbò kẹ́ ẹ̀ máa sọ ìbò tó ẹ máa sọ Yorùbá náà ẹ máa sọ Yorùbá náà ìyá ọkọ wá wá ìyá òwà wí káwọn ọmọ mẹ torí báwọn ọmọ ọgbọ Yorùbá ìyá ọkọ òṣìbọ́ ojú èbó àwọn bá sọ pé mọ́mí mọ́mí máa iṣu máa iṣu ìyá ọmọ lóòwò oṣù lóòwò oṣù kí ní sọ látàárọ̀ ẹgbẹ́ fún ẹgbẹ́ àwọn tí ó yà ìjọ sí la my job mọ́mí mọ́mọ́ gàmá bàtà ló o ò gàmú ọ̀dà sáyẹn ẹ wàá rí pé ìyá yìí ò ní lè pàṣẹ yàrá ẹ bẹ́tà pẹ̀lú ọmọ ọmọ bẹ́ẹ̀ sì ni ìyá ìlógún ní èkó kọ́ ló bí ọ àmọ́ tó sí yorùbá awúsá ọlọ́ǹkà ní wọn lórí abala wọn ẹ ní rí awúsá kan yóò gbélé ebe ẹni president wa lọ́kọjá buhari ẹ má fẹ́ gbádùn buhari kí káàdì mọ́ sọ awúsá rẹ̀ ara yóò pàṣẹ yóò sọ awúsá rẹ̀ ẹ̀rí tó kúrì tẹ́bájú ní ó sọ ìgbóhùn ah! ìtọ́ ìsájà sọ táwọn àgbẹ̀dọ̀ pẹ́sidẹ́ntì òde kì í dẹ́nu ẹ lọ gbogbo haúsá tí ẹ bá rí haúsá kàtí bá ń sọ èèwò tó dán lẹ́nu ẹ̀ tó bá yí ike haúsá yóò dán lẹ́nu rẹ̀ bí èkó ẹ̀ tó ẹ wá gbé kánsẹ́lọ̀ lásán lọ́dọ̀ sáńtì kọ́ àdírẹ́sì àwọn ìyá lọ́jà àwọn ìyá lọ́jà àwọn ìyá rẹ̀ fún òbẹ́ẹ̀bù ìjọ ẹyí ọmọ wa àwọn iṣu tá a fẹ́ discuss pẹ̀lú yìí community òun náà ní pé àwọn iṣu kan wà pẹ́pẹ́ a kírísíkálẹ̀ a ní ìlà sí àdàpọ̀ kí ni sọ kò lè sọ Yorùbá lọ́nà àwọn ìlú gbogbo ìlú ló pọ̀ èyí náà ní ti máa ń wù wá pé à ah, mo máa mọ́ máa ní kúrò sún yẹn wọ́n ń sọ ìbò dáadáa tí òkà nìkan lọ́ máa ń sọ ọ̀gbọ́n máa lò. gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́ èdè ìpìlẹ̀ dáadáa ó máa gbọ́ èdè míì mother tongue òun àkọ́kọ́ ìmọ̀ ń ṣe ẹ̀kọ́jọ wa ó lóòrò ìmọ̀ ń dàwà láàmù tá a bá mọ̀ dáadáa kò sí yóò bá ló yẹ ká fún àwọn ọmọ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́ ẹ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ nígbè gbogbo ẹni tó bá ti gbọ́ èdè rẹ̀ dáadáa ìmọ̀ ń gbọ́ èdè ní ìdíjò ìdíjò dáadáa tó bá kọ̀ tó látara àti eléyìí gbogbo àwọn nǹkan tó jẹ́ gbọ́dù wa nínú àṣà wa tí ò bá ti tako ẹ̀sìn wa ẹ mẹ́jẹ ká fojú ré lẹ̀ torí pàwùjọ ta wà ní ẹgbẹ́ pè ní kọ́jọ wa àwọn nǹkan pásítọ̀ọ̀sì tó bí ó pọ̀ lókùrú ìgbà tó ṣe tẹ̀yẹ náà láti wà òṣùgbò ní lẹ́yìn ní tí ó mọ̀ tó ṣe ó fa lùgbẹ̀ náà àyàfi tó bá ṣe pé arigbó kílẹ̀ báyìí ó takòtò ọlọ́run pàpà àwọn òbí ṣùgbọ́n kò takótọ́ lọ́wọ́ kò takótọ́ ànábì ẹnu wípé orí báwọn Yorùbá ní í ṣe dókítà kò ní í ṣe ah, Yorùbá ló wọ́n àlàyé lẹ́yìn ni àfọ́ àwa ọ̀tádà òun ni wọ́n ṣe fún wa ní níbi ọlọ́run bá wá ní lẹ́yìn yẹn nínú àwọn ìwà ọmọlúwà tọ́lọ́run fẹ́ kó máa wà lára wa òun náà ká máa yí kàdéhùn ká mọ̀ pé àdéhùn yóò bó ní ká mọ̀ yíka àlùkáwà sí ká síka àlùkáwà sí àti síka àti àlùkáwà sí èdè awúgbà méjèèjì kí ni ìdí èdè awúgbà fi wọnú Yorùbá púpọ̀ kò sí tó fàájú bá Yorùbá akéwú lọ́dọ̀ àwọn Ìlọrin Ìlọrin náà sì yìí àdàmọ̀dé haúsá fúnà ní apá kan yorùbá ó ní ìlọrin náà wá kéwú lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ haúsá yorùbá tọ́ba wá ń tú síra haúsá ọmọ wọnú yorùbá ẹni lọ kéwú bẹ̀ náà ó náà wá ọlọ́run bá ní máa ká àlùkáwà yìí nígbà àlìkáwàlì ńgbà bá ní àlìkáwàlì yóò gbó ní àlìkáwàlì láàbí pé láwàlì ní láwàlì láwàlì rí rí láwùlámù láwàlì kì í ṣe láwàlì bí ń ṣe ń wọnú ara nìyẹn ìyẹn náà ń pè ní linguistic interplay ló ti máa wọnú ara wọn nìyẹn ó wá wọnú èdè Yorùbá púpọ̀ àwọn èdè Haúsá àwọn èdè Islam ó pọ̀ lèdè Yorùbá ọlọ́ni wà àwọn òfúrúbìnrin àájì Tàbá bẹ́ tún ní Yorùbá nìkan ni wà òfúrúbìnrin àdìlá ìdá àjò ẹ máa gbé àdéhùn ẹ̀bọ́lọ́wọ́ bá ní ẹ̀pẹ́ nínú jẹ́ èèyàn fi jọ́mọ́lọ́ tó bá ti sàdéhùn mú jẹ́ kí wá kàdéhùn tó bọ́lọ̀ nìkan ṣe àdéhùn tó tún bá ọmọ làkejì ṣe náà rí wípé o pé àdéhùn. ẹ máa pé àdéhùn tẹ bọ́lọ̀ bá ṣe ní gbogbo bá ti ṣe àdéhùn. wà bá ti wá búra al-aiman ay al-half ẹ má máa tú ìbúra bá dáta ó fi ibi àà nígbàtẹ̀ bá ti kan pámọ́ ìbúra pẹ̀lú ẹ̀fọ́kọ́ ọlọ́wúra tawkidul aiman ọ̀nà ni al-half billah tawkiduha tẹ̀sílíìbùhá wà tawkiduha bí wọ́n bá ń sọ̀rọ̀ sí pé wọ́n lọ ìrìn àti bẹ́ẹ̀. kẹ́rí wà láì mo fún ẹ mo fi jẹ́ kí nǹkan yóò lágbára ní. ọlọ́run ọba ní gbogbo àdéhùn tẹ bá wá ṣe kẹ́ ẹ tún wá kàn ń pa pẹ̀lú pé wá fura pẹ̀lú ọlọ́run. ẹ má kàn máa tún tù ú lánàá ó fura ó ṣe nǹkan bá ẹkú kan lọ fura ọba dòrè ọba ṣe nǹkan tó ká ìgbà ẹkú aráàlú bàbá ní inú ilé ẹyọ ní ìlú kan tí ọba ti wọn ìmú yẹn kò ní làkàyè. ó ti múra ó ti fọlọ́ múra lórí kankan ó wá padà sí nǹkan yẹn mọ́ àbó padà tó wá lọ sí nǹkan náà ọlọ́run bá ní ẹ sọ rẹ mọ́ máa ṣe bẹ́ẹ̀. ọlọ́run bá ní wàá fún bí àdìlá ìdá àtún ẹ máa pé àdéhùn èyí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń apá kan náà àwọn olùwájà sí i wọ́n ní àdéhùn yẹn náà ní àlùbáyà àwọn tí wọ́n lọ bá mẹ́lúwà Muhammadu láàrín láwọn bẹ́ẹ̀ gba Islam wọ́n bẹ̀ kàdéhùn wọ́n fọ́n lọ kúra páwọn oníṣẹ́ bọ́bá ọlọ́wọ́n bá ní àdéhùn tẹ ṣe yẹn ẹ mọ́ sí jẹ́ kí òdòdó ayé olúgbé kúrò gbogbo àwọn ká jókòó àti gbọ́lọ̀ ń bá gbájú gẹ́gẹ́ bí wípé àní ìdá yìí àti gbọ́lọ̀ ń bá déwò wípé àní ṣe jìnnà kí ló wá dé àwọn àdéhùn tá a bọ́lọ̀ ń ṣe nìyẹn wà á ó kú ní àyìnlá. wà á kú ní àyìnlá ìdá àkókò. nígbà àdéhùn tá a bọ́lọ̀ ń bá gbé wípé àní gàbù àní ìdìbò àní jẹ́ ẹ̀ṣọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ sí wa àdéhùn ní ta bọ́lá wọn bá ṣe lọ́nà gbogbo àdéhùn tẹ bá mi ṣe ẹ pé àwọn olùmọ̀ọ́sẹ̀ sí wọ́n tún wá ní kìí ṣe àdéhùn tọ́lọ́ nìkan àdéhùn tá a tún ṣe láàrin ara wa náà ọba yẹn àdéhùn ẹsùn bí àdéhùn ẹgbẹ́ àdéhùn bó ọba lè gbàgbé kọ́ sílẹ̀ ọlọ́run ọba ni wọ́n láta ń kúdú àìmọ́ nà bá ájá ta ó kún ìdí ààrẹ. Ọlọ́run ọba ní gbogbo ìbúra èyí tẹ bá ṣe ẹ mọ́kàtà dédé mọ́ tútù gbàdáta ó kí ìjìyà lẹ́yìn ìgbàtẹ́ bá ti fún lẹ́nu pa pẹ̀lú pẹ̀lú kan lọ́wọ́ bá búra tàwùrí kẹ́lìmọ̀ tàwùrí látara wàkádà ó sì tún lè jẹ́ àkádà ó lè jẹ́ wáwọ̀ tí ó ní ló fi jẹ́ àkádà á sì lù ní wàkádà ló fi jẹ́ kàwọ́ kí. wọlé táwọn àwọn olùmọ̀ọ́jẹ̀ sí wọn ọ̀nà owó kápá mọ́ ìbúra tàbátì kòkòrò kò bẹ́ẹ̀ kí ló dé tó wàá ṣe mọ́ ẹni tó bí bá padà ṣe lọ́lọ́run kí ló dé tó padà wá ṣe ìyẹn ọlọ́run bá tó gbàdẹ bá ti fúra tẹ́ẹ̀tì fóòkò èèyàn ọlọ́fẹ́ tèé mọ́lẹ̀ ọlọ́run bá ní ẹ̀ẹ́dùn gbọdọ̀ súnmọ́ nítorí pé wọ́n kọ́ nígbà alìtúmù mọ́ alẹ́ ikún kàfíìlá torí pé èdè lárúbáwá tó bá ní bíblò táà ń lò náà ń sìn láwùjọ yẹn nínú èdè ó ní bá ṣe nì nínú mùsálà òun dìplomasi diplomatic register wọn wọ́n máa ń lo kàbíyì lápòjúwe èèyàn fẹ́ lọ sílẹ̀ lárúbáwá àbí pọ́ǹpì yìí ẹnìkan pàápàá jùlọ ilẹ̀ lárúbáwá máa ń lo kàbíyì ẹnìkan ni ó ní ìbá ìjẹ orí ikọ́ ọmọ ẹni yẹn lóòdù òbí kàfíìnù yẹn ni gàrántọ̀ tó bá ti wọ kọ́ńtì yẹn orí fàmíìsì ẹni yẹn ló fi wọlé tó bá ti wọ́nran wọ̀nran ẹni tó jẹ́ kàfíìnù rẹ̀ yẹn ni gọ́ọ̀mẹ̀ntì òbí lápèjúwe àwọn sálọ̀ ń ṣiṣẹ́ ní kàwọn ní kuwait ní dubai ní qatar ó fẹ́ lọ ṣiṣẹ́ lápèjúwe tó o bá fẹ́ gba pizza nínú pizza yẹn o máa ní kàfíì kàfíì yẹn ó lè jẹ́ pé kọ́ńpì tó gbé yín wọlé o ní kàfíì tẹ́ ẹ bá ti wá wọlé pásítọ̀tì ní ọwọ́ kọ́ńpì yẹn ni ó wà bẹ́ẹ̀ bá wá sá kọ́ńpì yẹn ló dáràn ní ẹ́mbásì. ni wọ́n pè níjọba òní ó sì lè jẹ́ individual irú Saudi Qatar Kuwait àwọn orílẹ̀-èdè yẹn ọmọ ìlú wọn gangan náà máa ń jẹ́ bóyá ọlọ́rẹ̀ kan ó Kuwait ó sì fẹ́ máa gbé Kuwait ọmọ Kuwait tó Kuwait náà lè rẹ jẹ́ ó tó bá padà dé Kuwait tó bá ọmọkùnrin ti ní ẹnìjọba òògùn ìwọ ló ń wọlé ọ̀nà kan nìyẹn nínú àwọn ọ̀nà tí wọ́n tún wá mọ̀ èèyàn tún mọ̀ bí ìyá nígbà míì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́ ń jẹ́ ọmọ ọ̀dọ́ tí ìdúbídù àbágbé wọlé ìdúbídù àyẹn ló jẹ́ kàfíìlú ẹ̀ lápòjúwe olóńgbìdì áùsẹ̀ lórí ìdíjà tó gbé ọ wọlé wọ́n wàá sọ kàfíìlú ẹni tó gbé wọlé tọ́jọ́ máa kọ́ǹtì yẹn oníkàbí rẹ̀ tó bá ti ń wọlé gbàrà gbogbo pépà rẹ̀ pátá kàbí yẹn yóò international passport ọwọ́ wà ẹni yóò wà máa ṣe ọ́ ṣe wù ó lọ ó lọ mọ́tà ìdá ìjọba òní gbà tí ò bá da ó ìyẹn ni máa ń fà á káwọn bí àwọn ọmọ orílẹ̀-èdè ní sọ́gbọ́n àbí nǹkan yẹn lẹ́ẹ̀tì máa ráwọn obìnrin bí tí wọ́n lọ sọ ọmọ ọ̀dọ̀ wọ́n wàá máa ṣe bí ibi tó fi kan bá ìyá ń jà wọn o bàbá tó ń bá wọn sùn lọ́mọ bá wọn ìyá ń jà kò lè wáyé torí pé pásítọ̀tì wọn gbogbo ìwé wọn bá dá ọ àbí ló wà ibi a kàfíìlì ní ẹgbẹ́ ló ti kàfíìlì ìdí ni agbọ́rún yá pé nínú diplomatic expression kàfíìlì yẹn wọ́n máa lò bẹ́ẹ̀ nílò tọ́lọ wá lò nínú kùránì níbi tọ́lọ wọn bá ní wa kọ́ nígbà alìtúmùrà alẹ́ ikú kàfíìlà àìṣàhídánì rọ̀kí báyìí pé ẹ̀yin náà nígbàtẹ́ ẹ̀sùn fọlọ́hún kúra yẹn bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀sùn fọlọ́hún tẹ́lẹ́rì yẹn ìtumọ̀ kàbírì yìí tẹ́lẹ́rì yẹn abájọ tí wọ́n fi ń lo ẹni tó gbé yẹn wọlé náà ní kàbírì wọ́n nítorí pé àlìkàbírì yùrọ́ ń hálà àlìmọ̀kúrò yóò máa kí èyí olówà rẹ̀ fún kíkù sí ẹni tó gbé wọlé yẹn ẹ́ mọ̀ẹ́sìnú àlejò yóò mọ̀ mọ́ nífẹ̀ẹ́ wọ́n ti wọ́nra wọ́nra orípò tó bá dáná ní ní ìjọba ohun náà fi pè nípa ṣùgbọ́n níbi ọlọ́run ọba tí ọlá rẹ̀ da oníṣááyì ìgbà tó bá ti fọ́ ọlọ́run kúra ojú ọlọ́run tẹ́lẹ̀ ìgbà tó bá ti fọ́ ọlọ́run kúra sọ o kí ló dé ìtò ọlọ́run ọba kúra lé lórí ojú wá ń ṣe fàáyìn níbẹ̀ yẹn ismul maf'ul ni ó máa jẹ́ kàfílà ó máa jẹ́ maf'ula tábà lẹ́yìn kan jẹ́ kàfílà ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tá ń bójú tó ìtumọ̀ kàfílà kìí ṣe ẹni ń bójú tó yà kàfílù ó lè túmọ̀ ismul fa'il ó sì lè túmọ̀ ismul maf'ul ṣùgbọ́n tá a bá ní kàfílà lọ́mọ ń jẹ́ ìdúpẹ́ ẹni ẹni táàmù tó mójú tó ẹni dáadáàbò Wàkọ̀dì jẹ́ àìsùn mú lọ alẹ́ ikùn kàfí ìlà. ma taf'alun. Inna ọlọ́wọ́n bá ní ẹlọ màmàdájú wípé ọlọ́run gbogbo tẹ́ẹ̀sì pátá ló mọ̀ ìbúra tó kú tó ṣe pé nínú ẹ̀mí rẹ ìrọ̀lọ̀ ń pa ó dẹ̀ forúkọ ọlọ́run búra ọlọ́pàá ìbúra tó kú tó forúkọ ọlọ́run sí gan ó sòdodo ọlọ́mà Ìjọba ọlọ́mọ tí gbogbo ẹnìkọ̀ọ̀kan wá káàkiri jẹ́ àwọn àlàyé tá a fi ilẹ̀ nígbẹ̀ zero wá délé àkọ́kọ́ inú ẹ̀ ó náà ní wípé tá a bá tún ṣe lójú ọ̀nà ìran ká má burú kéré àwọn ọ̀nà wá gbé torí pé kò sí bá a ṣe mójútó ọ̀nà yẹn tó àyíká hundred hundred nínú ọ̀nà yẹn yóò ṣẹ̀kù tá a bá wá ń ṣe àwọn ọ̀nà wá gbé ọ̀nà wá gbé yóò lọ mọ di àwọn ibi tó ṣẹ́kù níbi ọ̀rọ̀ ká mú lọ́wọ́ bẹ́ẹ̀ bákan náà àwọn èyí tó bá da nínú àṣà wa tí ò tako ìpìlẹ̀ ẹ̀sìn tẹ́sí òsì ní a mọ̀ ṣe ẹmẹ́jà á sọ pé torí pé ìran Yorùbá ló ń ṣe àníṣe ẹ jẹ́ ká máa ṣe kìí ṣe pé ká máa ṣe mẹ́ta ká tún máa fi lé àwọn ọmọ wa ẹ̀rù ń báyàn tábà fi sí ọdún mẹ́wàá ti ti ta wà yìí àti lọ́wọ́lọ́wọ́ ta wà ìyán ẹwọ bí ètò ìkọrẹ ẹni sílẹ̀ bó ṣe ń pọ̀ láàrin lọ́kọláya ẹwọ bó ṣe ń pọ̀ nínú àwọn factors tó wà ń bẹ̀ ní wípé à ń re àwọn ọmọ western mentality ìròrí ègbó láti ń re ọmọkùnrin ìròrí ègbó láti ń re ọmọkùnrin obìnrin ọmọ tó ìgbé láti kéèjì bọ̀dẹ̀ áwòsì ló gbé dss bọ́dí house ló gbé ss bọ́dí house ló gbé ó ń ṣe dáàbò báyìí bó ti wọ̀ yunifásitì ẹgbẹ́ ìyá rẹ̀ ní túnbà fọ́tọ́lẹ́ẹ̀tì tó tẹ̀lé yóò tún máa wé sí i rá ẹ̀fọ́ project rẹ̀ dáadáa ó sì ọkọ̀ èyí mo tún rí ẹtún sùn pọ̀ dáadáa bẹ́ẹ̀ ló ṣe ṣe títí ọba ṣe ní ọ́ọ̀.

ojú àwọn ìfì àlè ọ̀dà lóòjẹ́ ẹ̀mà ọ̀dà fún èyí tí kò jẹ́ kí ní ó rú kíákíá lánàá yẹn láàyọ kúrò pẹ̀ yẹn ní tó ní sílẹ̀ ẹ̀kọ́ ìjọpọ̀ lẹ́yìn yẹn ọkùnrin ma tó ọ̀ obìnrin mọ́ torí pé ààrẹ wọn nílànà bẹ́ẹ̀ obìnrin kò mọ̀ túmọ̀ kọ́kọ́kọ̀ kò ní túmọ̀ Yeah, I'm fed up, I'm fed up, I'm fed up. I'm fed up. You know, you can me. I'm fed up. Mẹ́jọ kọ̀ ọ̀rọ̀ ọkọ̀ nílò fẹ́dọ̀ púpọ̀ mi. Kò mọ ìtumọ̀ ẹ̀. Ó pọ̀ láti kò láwàá yìí. Ó ti ka àwọn àwọn èèbó, ó ti ka àwọn nóòmù, ó ti orí bíríkì, ó ti lọ lórí lóṣooṣù jà, ó ti ṣe gbogbo ẹ̀ àwọn pílátọ́ọ̀mù orí bíríkì ó tún wá kéré afúnra wọn lọ́dún mẹ́wàá síbi tá a wá yìí bí ṣe ń ṣẹlẹ̀ ló òyìnbó yẹn táwọn èèyàn ò ní lọ́kọ àwọn tí ò ní lọ́kọ tí ó pọ̀ àwọn ọ̀dà ẹbọ tí wọ́n ṣe ṣèkà láàrin oṣù mẹ́fà tó kọ́ra wọn lẹ̀ dídágun láti àta yááyì tí ń bẹ lọ́dọ̀ wa ẹ̀ka adágun láti consequence ẹ máa wo ata Yorùbá kò sí bó ṣe lágbára tó báwọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa àti ìyàwó rẹ̀ àwọn kan ó máa bẹ nínú ẹbí tí wọ́n pè ẹlọ pè wá tọ́ bá sì gbọ́ fún wọn níkọ̀ wá wọn bóun tó bẹ̀rẹ̀ ní pé ni ẹ bẹ̀rẹ̀ ní pé ẹ̀gbọ́n mi kì í ṣe bàbá rẹ ẹ̀gbọ́n mi àgbà ń pè tó bá débẹ̀ gbọ́ bóun lọ́rọ̀ wọ àtàwọ̀ rẹ̀ jẹ́ Eh, ojú kan ó wà ní mọ́síkò ní ìgbìmọ̀ àkùnfà tí mo fẹ́ sọ ní wípé ó padà sí ìjẹ́ àbíkẹ́ orí ìjọba ti sọ́nà èyí ò ní má tírẹ́nì kan náà fi rè wá gbà yẹn tó fi jẹ́ pé yìí tí aṣíwájú wa bá ti sọ títọ̀ ìyẹn ló bí àlàáfíà táwa bá ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́yà láàbá ó ṣe é ṣe ká mọ̀ bá àwọn wa bẹ́ẹ̀ lé ṣùgbọ́n àwọn tí wọ́n ti wa tẹ́lifíà tí wọ́n fún wọn nìyẹn tó bí nínú abáyé pé wọ́n ra wọn rán ẹ̀ẹ́dì níka mọ́ lọ léwa ẹ̀ẹ́dì níka níka mà sí bàbá rẹ̀ ọgbà ọmọ ilé nígbà bàbá dé mẹ́wàá ní bàbá tí òní bá sọ̀rọ̀ ní yóò kọ́ padà dad please please dad don't you talk to me my dad dad please please grandpa ọmọ rẹ̀ tó grandpa nínú ẹ̀yìn tó kọ́ rẹ̀ grandpa pọ̀pù tó kọ́ rẹ̀ ó ti máa gbọ́ pọ̀pù nígbà tí kò kọ́ ni kí ni máa pọ̀pù sí láì sí pọ̀pù ọ́ gbogbo àwọn àgbàrá dáradára wọ̀nyí ó máa ń ní implication nínú social value wa gbogbo àwọn nǹkan yẹn jẹ́ ká fi èsì ká fi ẹni tó bá fẹ́ là ń bẹ̀ ẹjẹ́ ń rí àdírẹ́sì bá ṣe ń rí àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọmọ obìnrin òní lájàbí mọ́ àwọn ọmọ obìnrin òní lẹ́pọ̀ lé mọ́ ọmọbìnrin ti ní kò tí kò ṣe fẹ́ ṣe ó so mọ́ yàn ó so mọ́kọ ó so mọ́ ìyàkọ ó so mọ́ ẹni tó bá ń lé bóyá wọn fẹ́ fi àwọn òkèjì àti kó tó máwọn tán fẹ́ lọ ó tó máwọn yìí bóòtù tó máwọn yẹn àbúrò ọkọ rẹ tó náà níyàwó ó tó tó máa yẹn náà ẹ̀gbọ́n ọkọ rẹ tó níyàwó ó tó mọ ìgbésí ayé làwa ń gbé ní ní pé àbíyàwó àbúrò ọkọ kò lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀gbọ́n rẹ ayé àwọn ìwòye gbogbo bàtà bá ti lo orúkọ bẹ́ẹ̀ èyí tó pọ̀ ni ó máa bàjẹ́ ẹ̀sìn gan yóò bàjẹ́ torí pọ́lọ́mọ bá ní wàkùnrin ìbẹ̀rẹ̀ kúndùn àbù wàkùnrin ìbẹ̀rẹ̀ wà á dá bí ayé ọlọ́run rẹ̀ àyẹ̀lì máa pàṣẹ máa sàmójúkúrò ti máa pàṣẹ fáwọn èèyàn tó kún tó bá ti jẹ́ nítorí dáa níbi iṣẹ́ ẹ bá wà ẹ̀yìn ẹ̀ máa jẹ́ tí ò bá ti takò tọ́lọ́run tí ó ṣàkó sílá nínú fọ́lọ́wù ní àṣẹ pé ká má ṣe ẹ̀yìn ẹ̀ máa bá wọ̀nyí ṣe tó bá ti júwe ní ọmọ ìlú àti ẹ fi rí àwọn ọmọ yín náà wà á rí àlùjá yìí ẹ sì jìnnà sí gbogbo èyí tó bá ti jẹ́ ti àṣà ìmọ̀ kan ẹ má bàbá yìí nínú sọ́ọ̀tù àárọ̀ fún mi lọ́wọ́ nínú sọ́ọ̀tù àárọ̀ fún mi nínú sọ́ọ̀tù àárọ̀ fún lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́jẹ̀ ká mú wọn sẹ́rẹ́bíyà bá ti máa rí àwọn ọmọ wa ó máa jẹ́ pé generation tó pọ̀ yóò wà disruptive kó máa lọ jẹ́ wasted generation olóòṣè yóò gbà òyìnbó nígbà tó ó wà ní yóò gbà bí èkó bá kara wọn máa yíjú ara wọn ìbò àwọn èkó náà kàdáwò tó bá bó tilẹ̀ jẹ́ wípé oníkálukú ń padà bọ̀ nílùú òyìnbó yẹ bó ṣe rí yẹ náà àwọn kan tó ń bẹ àwọn gúrùpù kan ń bẹ nínú wọn táwọn náà ń sẹlẹbírẹ́tì káwọn ó padà ìlú tí ó wà ní ìpìlẹ̀ wọ́n kà ní má bọ̀ ṣùgbọ́n tó bá yá gbogbo ayé ó padà sípìlẹ̀ àlùmúrù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní la àtìlẹ̀ gbogbo nǹkan padà sípìlẹ̀. ẹ jẹ́ ká di ìpìlẹ̀ dáadáa yẹn mú ibẹ̀ lóore wà ẹ̀sìn pa wá láṣẹ èyí ó fi wọ ọmọdé àti ó fi dáa ní bíbá lò ó fi dáa ní bíbá gbé àwọn èèyàn ṣàǹfààní látara rẹ àwọn èèyàn máa ṣàdúrà fún wọn máa sọ dáadáa nípa rẹ àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹ̀kọ́ tá a bá ń lè nìyẹn òbí òbí lè pọ̀ bá òṣìṣẹ́ ìjọ pé ọmọ yìí ó ń gun orí sẹ́ńtì lè yí mọ́bìnú sẹ́ńtì lè yí kò bá gun lọ́ọ̀kan sí ibẹ̀ yọ̀ọ̀ bá rí yọ̀ lẹ́nu òdìbò máa ń lọ. àwọn àtàkà ń bẹ táwọn òyìnbó àbáwọn alágbára máa ń ṣe tọkọ̀ bá lọ sí ìlànà ẹ̀rì ọmọ ilé lójú wíńdò yọ̀ọ̀ jáde yọ̀ọ̀ náwó báyìí ọkọ̀ ọmọ yọ bàbá àti ìyá ń bẹ tọkọ̀ ọmọ náà ẹ̀fọ́ ọmọ ẹ̀sán yìí torí ní ṣe òun tọkọ mí lè mọ sáré bọ̀ ó ń kó kó gbà ẹ̀ ní rẹ́ẹ̀dì ìdákó gbọ́gbọ́n kọ́tà tó fi dé lọ́lágbáwá wọ́n ní ọjọ́ kọ́mọ ẹ̀rọ ẹ̀jọ́ ìjọ ọjà oṣù wà láàrín mo ní àbájọ àbọ̀ ẹ̀mọ́ ìhàbìlọ̀ ọ̀gbà àbẹ́mọ̀ ìgbà yìí tí máa ń lé tí a bá ti túnú sọ́nà àárọ̀ ẹ̀mọ̀ ọgbọ́n nípa sọ̀rọ̀ tó aláyáwó aláwọ̀ àtìfáàlì pé àwọn àtìfáàlì ẹja tó ló kù láwọ àwọn àgbààgbà àwọn ọmọ bébì ó tún mọ́ pẹ́lú àwọn bébì ìwé máa ń yọ ní lójú kíní ò pé wọ́n jábọ́ sí. gbogbo nǹkan yẹn modernization ó jẹ́ ká gbàgbé ìbáwí ìpè ní sákìí padà èyí tí ò bá bẹ́ẹ̀ sì wù àfihàn èyí tó bá jù ìwà bí ọmọlúwàbí ẹ tó ní ládàbí ẹjá ti ra wa abẹ́lọ́wọ́ bá sọ́nà òwòsàn alá ọlọ́wọ́ bá kójú ká gbàgbọ́ yọ ọ̀rọ̀ rẹ̀ kó sì sọ ẹ̀mọ̀ kan wọ́n sọ́nà وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما إن شاء الله لولا قلوب ولولا عادة بلد الشيخ عام فشي àkíkọ̀ tí a bá parí tẹ̀sí kò sí ìtọ́wà ń bẹ̀ náà nítorí tá a bá ti parí tẹ̀sí wọ́n fẹ́ ha àwọn ẹran àfihàn fún wa àti àwọn nǹkan sáà láti fi ṣe lọ́lọ́wọ́n bá kó ní sí àwọn ọmọ náà ní àlùbáríkà ìdílé ṣekóní àti ìdílé adébáyọ̀ àti ìdílé owó láti ẹ̀ẹ́ tó ìdílé mẹ́ta ò ní ọgbẹ́ papọ̀ yóò máa ṣiṣẹ́ àkókọ́ tó dẹ̀ tó máa ṣe ìtọ́s àbẹ̀lọ́wọ̀n bá sùpánà wà tààlà ọlọ́run bá ó gbà nílò tó ó ti dáhùn ọmọdé òní àlùbáríkà rahmatulahi amọ̀rọ̀ ní ọ̀tọ́lọ́gbà owó ọ̀tọ́lọ́mọ abẹ́jọ́ pé wáyé pé tí àfikọ̀ bá ti bọ́ sínú rọ̀mọ̀dọ́ọ̀nù ẹgbẹ̀jà àwọn ọmọdé lágbára rẹ̀ bá ti wà ẹjá fún àwọn tó fẹ́ ṣe méjèèjì ó papọ̀ tọ́lọ̀ bá fún wa nígbà láàrin ẹgbẹ́ ẹ̀jẹ̀ ká máa ti kó kó rẹ̀ mọ́tò bá ká ayé rẹ̀ bọ́lọ́ bá fi àyè lẹ̀ àṣẹ kí ọlọ́run bá ti ojú gbọ́ àwọn owó ní àlùbáríkà subhanakallah muhammed ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh